ọpẹ́ ni fún ọlọ́run ọpẹ́ náà la máa dá ẹnu ọpẹ́ gbogbo wa ò wá nìkan láṣẹ ọlọ́run ọba mi àláwùrábí akọni ọ̀sẹ̀ yìí ti gbọ̀nà àrà ṣẹ́yọ o ẹ ti mọ̀ lórí ètò yẹn ó kà màmá the people's tele iléeṣẹ́ tẹlifíṣàn amóhùnmáwòrán ti ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ọmọbọ́lá ní asapajaske máàmá ẹ kàn jẹ́ ká máa ṣàfihàn ojú àwọn akọni wa láwùjọ ni ká dẹ̀ máa fi yé yín wọn bá tá a bá mọ̀ nínú ọ̀rọ̀ ìtàn ìgbésí ayé wọn ó ṣeé ṣe ká bá níyàn kan tí yín náà pàdé lórí tí ẹ bá fẹ́ mọ̀ nípa àwọn ìyẹn nípa àwọn entertainers wa tó jẹ́ olólùfẹ́ tiyín láwùjọ akọ́niwọ̀ ọ̀sẹ̀ yìí ọkùnrin kan tó ṣe gbòógì lágboolé òṣèré tíátà ó ní mo mà gbé wà àbí ní November twenty third nineteen ninety six ní ìjẹ̀bú north local government ní ìpínlẹ̀ Ògùn bíbá yìí náà ni ó ṣeé ṣe kó ti yé àwọn kan tí wọ́n bá jẹ́ olólùfẹ́ wọn tí wọ́n bá gbọ́ ọjọ́ orí tá a sọ yìí àti ibi tá a sọ pé àti bí wọn ẹ jẹ́ ń já yín sí jàre. What are you doing beside my wife? What are you doing inside my matrimonial home? What are you doing in an anointed room of the Son of the Lord? Mo dáràn Jesus is Lord. Kálọ́bà kìsà sínú yàrá mi. It's okay. That's all. Can you please pick up your axe? Just uh-huh. pick it up and walk away. Just, just uh-huh. pick it up and walk away. Uh-huh. Okay. My name is um, David Bamidele Odule. I came from Oru. I was born in Ilefe, precisely, but I'm a native of Ijebu in Oru, Oru town. Akọ́ni wa ọ̀sẹ̀ yìí ni ọ̀gbẹ́ni Délé Odule. Ok, ẹ̀yin náà ti rí wọn, ẹ ti mọ̀ wọn, àwọn ni akọ́ni wa. Lọ́sẹ̀ yìí, bó tilẹ̀ jẹ́ pé akọ́ni wa ìpínlẹ̀ Ògùn bí ìbàyè ni wọ́n ti ka ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn. Ibẹ̀ náà ni wọ́n sì ti ka girama kó tó di wípé wọ́n tẹ̀síwájú wọ́n lọ sí teacher training college wọ́n kúrò ńbẹ̀ wọ́n lọ sí University of Ibadan yẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ akọni wa wọ́n mà gbìyànjú gan nítorí pé University of Ibadan tí wọ́n lọ yìí bẹ̀ ni wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ nípa theatre art ìyẹn bí a ti ń ṣeré orí ìtàgé tí máa ń dán mọ́rán dáadáa bákan náà wọ́n tún kàwé gboyè jáde ní Ọlábísí ọ̀nàbànjọ yunifásitì tó wà ní àgọ́ òwòye ní ìpínlẹ̀ Ògùn níbi ìbáyìí bẹ́ẹ̀ ni wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ nípa bí a ti ń gbóhùn sáfẹ́fẹ́ tá a mọ̀ sí mascom ẹ̀rí pé tá a máa sọ̀rọ̀ nípa ti ìwé akọ́nẹ́wà ọ̀sẹ̀ yìí wọ́n gbìyànjú gan wọ́n fọmọnìyàn ṣe lápá ibẹ̀ yẹn lágbára ọlọ́run ọlọ́run sì túbọ̀ máa mú wọn tẹ̀síwájú lógo ọlọ́run ọba aláwùrábí ẹ̀ akọ́nẹ́wà ọ̀sẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ eré tíátà yẹn eré orí ìtàgé tá a fi mọ̀ wọ́n dáadáa wọ́n bẹ̀rẹ̀ ní ọdún 1996 ni wọ́n bẹ̀rẹ̀ eré orí ìtàgé lákọ wọ́n sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ eré náà tí wọ́n ti ń ṣe é bọ̀ látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n fíìmù kan làlú làgbòrò kọjá tó gbé wọn jáde dáadáa ẹni fíìmù wo <laughs> tolúwa nílẹ̀ èyí tí ó ti ọwọ́ bàbá wáńdé tá sí alhaji akeem adépọ̀jù tí ó ti ọwọ́ wọn jáde fíìmù yìí jẹ́ kí akọni wa ọ̀sẹ̀ yìí ńlàlú làgbòrò jágan táwọn èèyàn fi mọ̀ wọ́n dáadáa ṣé ẹ wá fẹ́ gbọ́ wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ tá a mọ̀ sí award lóríṣiríṣi wọ́n ti gbà nílẹ̀ yìí wọ́n ti gbà lókè òkun ọlọ́run wá ràn wọ́n lọ́wọ́ ó kẹ́ wọn dáadáa wọ́n níyàwó wọ́n sì láwọn ọmọ alálùbáríkà akọni wa ọ̀sẹ̀ yìí nìyẹn. wọn sùn mọ́ ọlọ́run wọn sùn mọ́ ọ bó tilẹ̀ ṣe pọ́njú ló mú mi wá síbẹ̀ orin mi ni pé n ó sùn mọ́ Ọlọ́run n ó sùn mọ́. wọ́n ní kò sẹ́ni tó lè mọ́ pọ̀n bí ọlọ́mọ ẹni bá sì mọ́ pọ̀n bí ọlọ́mọ kó wá wí díẹ̀ ẹ ni wọ́n ṣe nìyẹn ọ̀gbẹ́ni délé ojúlé lọ́jọ́ mẹ́jọ màá tún mú ẹni tó tún stand out tó tún stand out kù <laughs> ẹ màá tún wá sójú ìwòran yín lórí ètò yẹn ó kà màmá ọ̀nà the people's tele ní ìpele yẹn akọni ọ̀sẹ̀ yìí ọmọ bọ́láńlé asapa lórúkọ tèmi jaske mama worldwide lógo tọ́lọ́ ayọ̀ lágbàdé lọ́jọ́ mẹ́jọ ó dàbọ̀.